الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رمسا بأويوة وبادوة olóyàn dáláwò ní ní 14 inú oṣù Ramadan olúwa tó fún alẹ́mí àtàláfíà ta fi gbádé bí agbádé rọmọ́sá sí tó kú náà rọrùn kọmọ́sí Ramadan tọdún ilágbàmọ́ fún wa kan wá gba gbogbo ẹ̀ lẹ́sìn fún wa ẹ dákun jàmá mùsùlùmí ẹ̀mí ẹ̀jì ọmọbọ́nà ń tán lọ náà nù kára wa létí annabi sallallahu alaihi wasallam annabi ni malaika jibrilu ní kẹnsàmí sí tó ń wí mo sì ṣe àmì kí ni tí malaika jibrilu wí à ọlọ́yìn ọgbọ̀rúfẹ́ nínà ẹni tí rọmọbọ́nà bá láyé tó sì fi jáde ọlọ́run ọ̀wà forí ẹ̀ṣẹ̀ ti ẹ̀dì kò sì sí àánú tọ́lọ́run ìsàánú ẹ̀ ọ̀dá o torí náà kàrànra wa létí ń lọ díẹ̀ díẹ̀ náà o wọ́tọ̀ bá tí kí alkùránì mọ́ra sí wọ́tọ̀ tí ma yanáfílà mọ́ra sí wọ́tọ̀ tí ma ṣe àgbẹ̀kárù ìrántí ọlọ́run lọ́nà tó bá súnnà tànẹ́bì mọ́ ìwọ́tí ò tí sallallahu alaihi wasallam ìwọ́tọ̀ tí ma tọrẹ àánú múra sí o gbogbo tí èyàn máa ṣe nú rọmọdọ́nà nù ọba aṣẹ́ tí èyàn máa wá ṣe nú rọmọdọ́nà òun láwẹ̀ tí ọba ní ẹskúsì àti gba àwẹ̀ mọ́jẹ́ ṣètò ọjọ́ olú ọwọ́ dandan ní kí mùsùlùmí ọgbà àwẹ̀ nú rọmọdọ́nà fún wa látàrí eléyìí náà yàgbé àlàyé àwọn adájọ́ ṣẹ̀ríà tó ní í pẹ̀lú àwẹ̀ táwọn ara wa létí ẹ̀ nínú ẹni tó ní ẹskíùsì kọmọ gbáwẹ̀ alhaidu wannafasa obìnrin tí ń ṣe nǹkan oṣù àbóbìnrin tó bímá tí ẹ̀jẹ̀ bímá ò tí dá àwọn náà ní kíni wọ́n ní ẹskíùsì tó tó kí wọ́n má fi gba ààwẹ̀ kódà tí wọ́n tún wá yàtọ̀ ẹ̀mọ̀pá tó nírìn àjò ń jò níyìí ìpé pèyàn bá wà lórí ìrìn àjò bọ́ bá wù tó bá lágbára o lè gba àwẹ̀ àmá kò sí nínú àtúnfẹ́ bàbàrà kan àbáfẹ́ gba ládá kan special pé á wọ́n rìnrìn àjò wọ́n sì tún gba àwẹ̀ sí o ọ̀bọ̀ bá fẹ́ gbà bá láìfi àjúwe báwọn sọ̀hábí ànábì ti wí sallallahu alaihi wasallam àmá rìnrìn àjò ẹ̀ǹtí ọgbà ẹni tí ò ní gbà kò ní gbà ẹnìkan sí búra wọn nú àwa méjèèjì ọgbẹ́gbẹ́lẹ̀ láti ṣàlàyé tí obìnrin tí ń ṣe nǹkan oṣù àbọ́wà ní ẹ̀jẹ̀ ìbímọ tí ẹ yàtọ̀ díẹ̀ òun ọgbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ gba ààwẹ̀ la yajuzu laha an tasum obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbóbìnrin tí ó rí ẹ̀jẹ̀ ìbímọ tó bímọ àwọn ọgbọ́dọ̀ gba àwẹ̀ ní o kìí sí pé ara mi lè mú lè gba ara o wà in sọ́ọ̀mọ̀t láyẹ̀ sẹ́ṣù mìnà bàbá wá fagídí gbáwẹ̀ òfìdí parẹ̀ ní o kò ní àwẹ̀ ẹjọ́ náà kò ní kíni láwẹ̀ ẹjọ́ náà olúwọ̀ yọ̀ǹda fún obìnrin tí ń ṣe nǹkan oṣù àtòbìnrin tí ń tọ́wà ní ẹ̀jẹ̀ ìbímọ láti gba ààwẹ̀ tí ní ọwà ṣe sọ́lọ́ ń gbọ́n láàwẹ̀ ní ìwọ̀ ògbọ́n bí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti lọ yọwà sírò yẹ ọjọ́ tí òun ò fi gba ààwẹ̀ yọ márùn ni mẹ́fà ni méje ni nọ́mà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù èjù báhùn lọ èyí tó bá ti jù báhùn lọ dákùn lọ rí àwọn dókítà bí ọba ṣe nǹkankan wọ́n wí fún ọgbé nẹ́jọ ti ẹnu ọba sì ṣe nǹkankan wọ́n wí fún exception ni kí ọ máa ju ọjọ́ mẹ́fà méje lọ annabi ti wí nù nàbálẹ̀ exception tí ó ṣe nǹkankan bá láìfi àmọ́kọ̀ gbọ́dọ̀ tayọ ọ̀dájí oṣù gbogbo tí ń jẹ́ pé àwọn yàtọ̀ ọmọ pẹ́ ní bí mẹ́ńsìsì ọgbọ̀dọ̀ tayọ kíni torí pé mẹ́sìsì ọgbà ìrun náà lọ́wọ́ rẹ̀ ọgbọ̀dọ̀ fi rún lẹ̀ for more than 15 days bọ́bá ti tó báhùn ọmọ mara ọmọ kírun rẹ̀ lọ ẹ̀jẹ̀ haibọ̀ kan má ẹ̀jẹ̀ nǹkan míì ní o èyí ò ní ti ẹ̀wọ̀n lórí ìtàwẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ náà lórí o bẹ́ẹ̀ náà ọgbọ̀dọ̀ wá pé nítorí haibọ̀ kò ní àìbọ̀ òjẹ́ ọgbà àwẹ̀ gbogbo rọmọbọ́nà ara ò àìbọ̀ gbọ́dọ̀ kọjá kíni 15 days maximum èyí tó ti ẹ̀wà common bá nẹ́bí ti wí láàrin sọ́lọ́sọ́lọ́ òní tí ò ní ju 7 days lọ nẹ́bí ní 6 or 7 ọjọ́ mẹ́fà bí ọjọ́ méje obìnrin tí ó rí nǹkan oṣù rẹ̀ kò ní gbáwẹ̀ obìnrin tí ó rí ẹ̀jẹ̀ bímọ ọ̀nà ní ṣe kíní kò ní gba ààwẹ̀ kò sì gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ gbà gbogbo ìtí àṣàlàyé rẹ̀ kalẹ̀ yìí látòjú ayá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam tó fi dàárọ̀ tá ń sọ̀rọ̀ yìí tí gbogbo àwọn àfẹ́ẹ̀sìn wà lórí ẹnu bẹ́ẹ̀ bá gbọ́ táwọn kan tó ń wí nǹkan kan ní àwọn èèyàn ìsáfẹ́ẹ̀sìn eh, kí ló dé tàà fi wí bẹ́ẹ̀ alìmáàmù ibn abdulbar alìmáàmù ibn abdulbarri rahimahullah ní àwọn tọ́lọ́wọ́ ìsànú ayé pàtàkì jùlọ ní mẹ́bẹ̀ àbí ìmáàmù máàlìkì torí bẹ́yàn ọba sásá bẹ́ẹ̀ ká ọmọ tán rẹ̀ ẹ̀yọ tán ẹ̀yìn o àfáà máàlìkì àgbà òun ni ẹ̀ta ni mọ́dákọ̀ rẹ̀ yìí alìmáàmù ibnu abdelbarri kí ló sọ nínú tírà rẹ̀ ibnu abdelbarri ní kí obìnrin tí ń ṣe haibọ̀ ọmọ gba ààwẹ̀ kó sì padà san ààwẹ̀ yìí lẹ́yìn ìgbà tí haibọ̀ bá sí lára rẹ̀ mọ́ ìyẹn ni pé lẹ́yìn ààwẹ̀ ibnu abdelbarri ní wàhádà ìjìmá wàhádà ìjìmá la fi shay'in min dhalika walhamdulillah bó ti wí mú ọlẹ́lẹ̀ yìí gbogbo àfáàyé lọ́panupọ̀ lórí ẹ̀ kò sí àpẹ ìmọ̀ ń bẹ̀ àwọn kan wá dé ní sẹ́ńtúrì yìí wọ́n láwọn ka tí ó rà ṣètọ́ nìkan ẹ̀mọ́ dá wọn lóhùn Ibn ti years Ibn Abdul Bari ti sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ wa la khilafa fi shay'in min dhalika walhamdulillah kódò fún ní walhamdulillah àwa náà dúpẹ́ fọ́lọ́run o tó fi rá àwọn àpá àwọn yìí kẹwa o ẹ̀ẹ́pẹ́nìkan bá máa jẹnu rẹ̀ yà lónìí àwọn àtàwọn èèyàn ẹni kó bá àwọn ìyàwó rẹ̀ kí wọ́n máa ṣe yíò nú lé wọn ẹ̀yin ìyàwó rẹ̀ náà tẹ́yìn náà bá sì gbọ́n táwọn wí mẹ́jọ kó bá ọlọ́mọdé yàn ọ̀rá lákòóbá ò irú gbóná ránrun yìí ọlọ́run kọ́ dákùn kọ́ sàánú wa ò sàánú wa ò torí náà bò ti jẹ́nu ibn abdulbari ní ìpanúpọ̀ gbogbo àlùfáà ni ò kọ́dá alìmáàmù ibn kùdáàmà náà wí bẹ́ẹ̀ alìmáàmù náwáwí àwọn náà wí bẹ́ẹ̀ pé ága ìjìmá ìpanúpọ̀ gbogbo àfẹ́ẹ̀sìn ni ò bẹ́ẹ̀ nìkan bá wá ń wí nǹkan àjẹ́ pé kìí sáfá akíní àfẹ́ẹ̀sìn kó lè já àfẹ́ẹ̀sìn ọlọ́mọdé àṣẹ̀sìn torí náà bí ó ti jẹ́nu obìnrin tí ń ṣe haibọ̀ èèwọ̀ ní kọgbàwẹ̀ tí ń ṣe nǹkan oṣù obìnrin tó bímọ tó rẹ́jẹ́ èèwọ̀ ní kó sí kíní kọgbàwẹ̀ àmúlù oògùn yín ní ààwẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lákọọ́lẹ̀ o arábìnrin kan wá bìyà ńlá pé èése táwọn bá ń ṣe nǹkan oṣù àwọn ò ní kírun àwọn ò ní gbàwẹ̀ èsì táwọn ọ̀sán ìrun padà táwọn ọ̀sán ààwẹ̀ táwọn ò ní san ìrun kí ni ìyáńlá wa Aisha wí ìyáńlá wa Aisha nígbà Nábì ti wí fún wa nù sallallahu alaihi wasallam kọ́dá ìyáńlá wa Aisha náà fi rinlẹ̀ pé wọ́n máa pàwá láṣẹ àbẹ́jẹ̀ bímọ àìsàn ò a máa máa san ààwẹ̀ ẹ̀ẹ̀ eh, torí náà bó ti jẹ́nu ẹnu tí ó tún wá yẹ ká wí eh, bóbìnrin ọba tí a máa bóbìnrin lè máa mọ́gbà tí nǹkan sórí ó dẹ̀ yọ́kà lè máa fura ní pé tí ń bọ̀ bọ́bá wá ń gbààwẹ̀ lọ́wọ́ ọgbà adé wákàtí kan wákàtí méjì kọ́lá ọgbà wákàtí mẹ́wàá gbogbo ìgbà tí nǹkan oṣù bá ti dé àwẹ̀ bàjẹ́ o kọ́dà bókù díẹ̀ ti sínú ó tó ọlọ́run ó fọ́ ńlá dájọ́ ń o ya àmọ́ ọgbọ́dọ̀ kàyí nkúnná àwẹ̀ ìjọ náà ọ padà san àwẹ̀ ẹjọ́ tí nǹkan oṣù dé lọ́sàn àwẹ̀ ẹ̀dàkùn kí gbogbo obìnrin náà tí wọ́n fèsì ìyẹn Eh, gbogbo ìgbà tí nǹkan oṣù obìnrin bá dé àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ọgbọ̀dọ̀gba àwẹ̀ ọmọ o àmọ́ yóò san padà o ìmọ̀ eh, níbẹ̀rẹ̀ ọjọ́ ní àbí ní parí ọjọ́ ọ̀sì eh, mọ́sí bánú jẹ́ gáà nǹkan wá ṣe wàhálà lásán lónìí ọ̀sẹ̀ wàhálà lásán o ẹ̀yà àfáà náà jí wọn mọ́ gbọ́ṣẹ̀rí àyè kò sí tí yẹn sí nítorí tọ́lọ́run tó jásán o àmọ́ ò ní kà yíò kún àwẹ̀ dandan jọun ọgbọ́dọ̀ sàn yíò padà lẹ́yìn àwẹ̀ bákan náà ni obìnrin tó bímọ ìdájọ́ kan náà ni haidu àti nifasi obìnrin tó náà ń gbáwẹ̀ ọba bí ibi aago mẹ́wàá àárọ̀ àbá aago mẹ́rin ọ̀rọ̀lẹ́ àbí jù bẹ́ẹ̀ lọ bọ́nà àwọn ń rọ bí o pẹ́ bímọ ọlọ́sìn yóò bímọ òun náà ní ká àwẹ̀ ẹjọ́ yẹn o kò ní ka àwẹ̀ ìjọ yẹn o ẹ̀mọ̀ pé bí ọgbìnrin bá sì bẹ̀rẹ̀ sí ó bá bímọ nísìnyí àwọn ọjọ́ tó tún pọ̀ díẹ̀ sẹ́yìn ni ò ní gbáwẹ̀ torí ń rẹ́jẹ́ àmọ́bọ́ bẹ́jẹ̀ yẹn bá ti stọ́ nature obìnrin míì wọ́n ní 24 hours ìjẹ́ lè dá o lè bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ o sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ padà òtìyé ọjọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ náà ní bọba lálàáfíà rẹ̀ ọba wa lálàáfíà pàmánkánà mẹ́kún màrídọ́nù ọrẹ ọnù àmóbìnrin tí ọba bímá ní tí ò jẹ́ ọgbàwẹ̀ jàmá kíní ẹ̀jẹ̀ bẹ́jẹ̀ yẹn bá sì ti dá yóò rí súnmù àwẹ̀ gbígbà ọ̀ ọgbọ̀dọ̀ àti wọn àtàwẹ̀ bẹ́jẹ̀ bá ti dá ẹ̀rí pé ó dogójì ọjọ́ kò sínú tíra ọ̀ pé àwọn ìkírun lẹ́yìn ogójì ọjọ́ tí wọ́n wí nínú tíra ní pé ọpẹ́ jù ọgbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ mọ̀rọ̀kó ti yé kọ́lá nínú tíra ní ọlọ́pẹ́ jù ọgbọ́dọ̀ ju 60 days lọ experience tí wọ́n àwọn àfá gbọ́ lẹ́nu àwọn obìnrin ìjọ náà wọ́n kọ kalẹ̀ sínú tíra àgbọ́rí gbẹ̀yàn se èyàn gbẹ̀rẹ́jẹ̀ bí ma kọjá 40 days táwọn wínú wọn pé kò fi ran àtàwẹ̀ ẹlẹ́ o kọ́dà bẹ́jẹ̀ bá ti dá torí náà ẹni ẹ̀jẹ̀ dá lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹni ẹ̀jẹ̀ dá lẹ́yìn ọ̀sẹ̀ méjì àmá tí wọ́n ń wí ní pẹ́jẹ̀ tí ọba fi dá tó bá fi di 40 days and nights a wọ́n lẹ́yìn òwe sẹ́jẹ̀ bí màmá o o lè jẹ́ pé haibọ̀ rẹ lórí ló ti padà déhùn ọmọ pé o ṣe nǹkan oṣù máa ń torípo ní oyún ní o sì ti bímọ yọ padà wá àwọn alfa alájẹ́ ó lè jẹ́ pé haibọ̀ rẹ̀ ló ti padà déhùn ọwà fún ní ìdájọ́ kíni ìdájọ́ haibọ̀ bọ́ bá ṣe dédé bí haibọ̀ rẹ̀ ti máa rí ìtọ́ bá sí ma obì àwọn tó bá lẹ́ẹ̀kìríẹ́nsì rẹ̀ ya ẹlákùn bẹ́jẹ̀ ìtìrí sí nǹkan oṣù ní àbí bí ó bá jọ nǹkan oṣù àjẹ́ pé ẹ̀jẹ̀ lásán tí ò nídìí kó fi hàn àti àwẹ́lẹ̀ ní pẹ̀lú Eh, ọlọ́mọsáfẹ́ sí wa yíwa jù báyìí lọ ọkù eh, kan obìnrin tí ń rọbí lọ́wọ́ ń kọ́ obìnrin mi máa rọbí ọjọ́ méjì ọjọ́ kan kò tó bímọ àìbẹ́ẹ̀kọ́ wọ́n lẹ́lòmí ọya ti wà lọ síútù kọ́dá àwọn tí ń dámira ǹjẹ́ òun náà lè fi ààwẹ̀ ẹlẹ́ tí ò ti bímọ eh, nínú ṣẹ̀ríà kí ni ẹjọ́ obìnrin ọgbà àwẹ̀ tí ẹjọ́ kírun ẹ̀jẹ̀ ní o kìí sómi o ẹ̀jẹ̀ ní kìí ṣe kí kìí sómi o obìnrin tí ń bá ń rí omi 2-3 days 24 hours tọmọ òsì tí mú débi ẹ̀jẹ̀ ó jáde ọmọ kírun ọba jẹnu àwẹ̀ ọmọ gbà àwẹ̀ àmẹ́rẹ́ ìtọ́ bá ti ní ọmọ múyàn ẹ̀ẹ́ láti gbà ohun tọmọ tí ń mọ́ tẹ́jẹ̀ náà sì ń jáde ọlọ́yọ̀ǹda rẹ̀ fún ọyọ̀ǹda rẹ̀ fún ààwẹ̀ àmọ́ san ààwẹ̀ padà هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم